بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه اليوم نتيسي أجو كارو منو شوال ẹgbẹ̀rún ọdún àti ọgọ́mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínláàádọ́ta hijra السلام عليكم ورحمة الله وبركاته لب كتاب الطهارة أنصر نقا ومرا أنصر نقا رومي تافس سمرا ìtọ́jà làyé ẹlẹ́ẹ̀kẹta nípa pé omi tí ẹ̀gbin bá rò pọ̀ mọ́ tọ́wáchínú jẹ́ ọ̀kan nínú àwọn ìròyìn mẹ́ta omi yẹn ó chẹ́ǹjì ọrùn rẹ̀ ìdọ̀tí yẹn chẹ́ǹjì ọrùn rẹ̀ ó chẹ́ǹjì kọ́lọ̀ rẹ̀ ó chẹ́ǹjì ọrùn kọ́lọ̀ àti ìtọ́wò rẹ̀ irúfẹ́ omi yìí láì dún lẹ́pẹ́ nu omi ẹ̀gbin ni ṣùgbọ́n tí ọba chíńjì kankan ẹ̀gbin sì dàpọ̀ mọ́ omi yẹn bá pọ̀ omi yẹn omi tọ́mọ́ ni a lè fi ṣèmọ́ra ṣùgbọ́n tómi yẹn ọba pọ̀ a lè fomi yẹn ṣèmọ́ra o bó láti wá mọ omi tó pọ̀ èyí tí ẹ̀gbin dà sínú rẹ̀ tá a sọ pé a lè fi ṣèmọ́ra òun náà ni omi tó bá tó kùlẹ̀káì àkọ́kọ́ àlàyé tá a ṣe nípa pé tí ẹ̀gbin tó bá dà sómi tí ò chéǹjì kọ́lọ̀ tí ò chéǹjì òórùn tí ò chéǹjì tọ́wọ́ omi mímọ́ ni olówánú hadith abi sa'id al-khudri radiyallahu anhu tó ní inna al-ma'a tahurun la yunajjisuhu omi mímọ́ ni nǹkan kan ò lè sọ ọdẹlẹ́gbẹ̀ tómi bá ti wá pé ohun tó ń pè ní kùlàtẹ́ẹ̀nì yẹn kùlàtẹ́ẹ̀nì òun ní one hundred and sixty litres ọ̀tún ní point five one sixty litre point five omi tó bá ti kú bẹ́ẹ̀ òun là níbi sọlá sàlám sàlàyé rẹ̀ pé ìdá balagal máa ń kùlàtẹ́ẹ̀nì lam yahmilil khabath tómi bí etí tó iye lítà ẹ̀hún ló ń pè ní kò lẹ́tà ènìyàn òǹdíwọ̀n rẹ̀ tó ṣe déédéé lítà nìyí kò lè gbé ẹ̀gbin sínú ìyẹn ní pé omi yẹn a lè lò eléyìí ni àwọn nǹkan díẹ̀ tí a ṣàkíyèsí nípa omi tí a fi ṣe mọ́ra ìpínlẹ̀ ní kó mímọ́ ṣùgbọ́n tí kọ́ndíṣàn bá dé bá pẹ̀lú pé ẹ̀gbin dà sí ohun tá a fi wọ̀n sún rẹ̀ nìyẹn òsùn rẹ̀ àwọn sífà owó rẹ ti yí padà sọ́run hmm. rẹ ti change sí ah, kọ́lọ̀ rẹ ti change kọ́lá tí yẹn bá buyọ̀ tó ṣe pé ẹ̀lì ẹsẹ̀ buyọ̀ sómi kì í ṣàdámọ́ omi yẹn ní iyọ̀ bí omi òkun àbí ìdílé change orúkọ rẹ̀ tá a pè lómi iyọ̀ iyọ̀ dẹ̀ ní àlàlé ni àbí yẹn bu ṣúgà sínú omi àbá ti pè ní omi ṣúgà ó dẹ̀ yẹn bóyin sínú omi lábàá ti fi lómi oyin a lè fi ṣe mọ́ra o àyàfi tó bá já sí pé téèsì tómi yẹn lọ mú wá kọ́lọ̀ tómi yẹn lọ mú wá kọ́lọ̀ rẹ̀ ni bí kéèyàn fẹ́ máa sọ nípa rìfánáìlì ẹ pé yẹn ó rí tó ṣe pé ó pupa báyìí pé eruku ti rò pọ̀ mọ́ wọ́n tẹ̀yẹ̀ bá fi sẹ́nu àfáà kó dùn ni so àdámọ́ rẹ̀ lélẹ́yìn a lè sọ pé kọ́lọ̀ omi yẹn change nítorí pé ó change pẹ̀lú àdámọ́ tí ń bẹ nílẹ̀ yẹn ṣùgbọ́n ayé pàwọn làṣẹ lọ gbé kíní ẹ̀ bá tó fi change káńpẹ́ ní omi ẹ̀rọ̀fọ̀ omi ẹ̀pẹ̀tẹ̀ omi iyọ̀ omi ṣúgà rẹ́ṣẹ̀ irúfẹ́ omi yẹn a lè ṣèṣe mọ́ra gbogbo àwọn eléyìí ká ṣe àkíyèsí rẹ̀ dáadáa wọ́n sì ní bómi ṣe gbọ́dọ̀ pọ̀ tó kódà kẹ́gbin kẹ́sì táàbì lè fi ṣe máa ra àwọn lásán pé gbọ́dọ̀ one hundred and sixty eh, one hundred and sixty litre àwọn point five nínú so nígbà yẹn la tó lè lórúfẹ́ omi yẹn ìgbà tó bá tún di lọ́dà tó máa tẹ̀síwájú nù ọ̀rọ̀ alfiq سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك